èèyàn wa àwọn òwà rán lọ́kadà gbogbo àwọn lọ́kadà yìí pápápá gbogbo ara ló ń bẹ̀ yàn yín ṣé wọ́n wà sá mọ́mí wọn sóòrùn ni. ah ah ah, ah. adé ọmọ ìyá ẹlẹ́rọ kọ́ yìí. Ah. mama what's up. mama wa ah, ah má bínú adé wa wa pẹ̀lẹ́ jọ sọ mi adé adé sọ mi orí ẹ̀ dá èmi ni mama wọ sọ kọ́rọ́ gbọ́ àwọn mọ̀lẹ́bí ẹ. what did I do now? what's the problem? me? I'm not know me, ke. Sorry, I don't know. I don't understand. I'm not know me. Do you know me before? Oh, mommy, I don't oh, know, mommy. Ah, ah, see what? What's the problem? Eh, what's the problem? What did I do to oh, you? Oh, mommy. I don't know you. Ìyá Mufu, tí mo máa ń gbà ta wá lẹ́yìn. Ah, ah, from where? ẹ gbà ọmọ tó ti bá mi lọ táwọn ń dínà èmi ọmọ mi. I don't know you what's problem what's happening here. ọjà tó bá tiẹ̀ wàá mọ̀ mí ẹ làgbà ńlẹ̀ yín ò mọ bí wọ́n ṣe ń kí àgbàlagbà èmi what's up. I greeted you now what's the problem. what kílẹ̀ fẹ́ what do you want. àbí ìwé jẹ́ kọ́rọ́pọ̀ ni àbọ̀ sunu ni. what do you want what do you want. kí ni dọ̀bálẹ̀ kọ́ kí mi o ti bàjẹ́ jù kí ni jàre o ti ṣe bí gbọ̀ngàn náà ti ṣe dreadlock ọ̀rọ̀ kó lè sọ̀rọ̀ sí mi ẹ̀ ni ọ̀yá ni orí ẹ̀ ni gbé báàgì bá mi gbé lọlé gbé lọlé. níṣẹ́ ńlẹ́ sọ lẹ́nu ọlákìímọ́ náà àsùnú ọmọ adẹ́sẹ̀rẹ́ adé adé ń gun kàkẹ́ màá kọ́ ẹ lẹ́sìn fúlìsì bò.